èyí tó wá le jù ń bẹ̀ ni májẹ̀mú pẹ̀lú ọlọ́run ìwọ tó ń wọ́ ọmọ tó lọ church ọlọ́run tó bá fún mi lọ́mọ ah, ìwọ ló máa máa sìn ìwọ ló máa máa ṣe kinní kan wàá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ọlọ́run máa wá ṣe fún ẹ wàá ìbímọ máa wà ní kókó ìwọ tó jẹ́ pé àti ẹ̀sìn ọjọ́ àánú àti ẹ̀sìn ọjọ́ agbára àti ẹ̀sìn ọjọ́ ìṣẹ́gun àti ẹ̀sìn ọjọ́ ológo kò sí ẹ̀sìn kankan tó máa ń pàjẹ́ tó bá ti wá bímọ yẹn báyìí ara ti tù ẹ́ ẹ lórí ìyá alágbájá kẹ́tẹ́ wá ṣọ́ọ̀tà ọmọ yìí náà ni ó ti gbàgbé májẹ̀mú pé ò gbé ọmọ yẹn kúrò níwájú ọlọ́run ibẹ̀ ni májẹ̀mú ti bẹ̀rẹ̀ o tọ́lọ̀ máa rí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ibi tí ègún ti ń jà wọ́n pọ̀ ẹlòmíín wá sí sẹ̀lẹ̀ sí àwọn sunkún wọlé ọlọ́run wá rẹ̀ lẹ́kún olùṣọ́ àgùntàn tó gbàdúrà fún ẹ tí ọ̀rọ̀ ẹ fi yí padà tó fi dológo tó dáláyọ̀ wà wá máa fi jẹ ṣùgbọ́n wà máa fi ta yín wà ní sọ mọ̀ ọ́ ṣe torí pé aláti tù ẹ́ o ti kẹ́gbẹ́kẹ́gbẹ́ o ti gbàgbé májẹ̀mú kó o tó wọṣẹ̀ lólómi nǹkan tó máa gbé fún ẹ pé kó wẹ̀ wà wá kọrin mo lọ sínú ìjọ mímọ́ mo lọ sínú ìjọ mímọ́ o mo ti fọwọ́ mi kọ̀wé ohun rere èmi kò yí padà mọ́ ṣó o ti padà lọ́jọ́ tó ti ṣàbòsí olùṣọ́ tó ṣèwẹ̀ fún ẹ o ti padà lọ́jọ́ tó ti bẹ̀rẹ̀ sí wùrí wípé olùṣọ́ tó ṣe ìwẹ̀ fún ẹ tó gbà ọ́ lọ́wọ́ ogun kò mọ̀ ọ́ ṣe mọ́ o ti bẹ̀rẹ̀ sí yẹ májẹ̀mú wọ́n tún wá lọ sílé ọ̀nù wa lọ yí ronú wa tí n bá gba kọ́ńtíráàtì yìí màá mú ìdá mẹ́wàá wá o ti gbàgbé àtìdámẹ́wàá àtìdámẹ́sàn àtẹran àtòróró o ti jojú mẹ́ran o jẹ́ pọ̀. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ó ṣe torí pàánù ẹ̀ dúró títí láéláé a máa sọ̀rọ̀ lórí májẹ̀mú hmm. májẹ̀mú kí ló ń jẹ́ májẹ̀mú. Hmm. kí ni ìtumọ̀ májẹ̀mú ta ló dá májẹ̀mú ta la bá dá májẹ̀mú báyìí wo la ṣe lè mú májẹ̀mú ṣẹ oríṣiríṣi ọ̀nà tó pín sí nìyẹn oríṣiríṣi májẹ̀mú ló wà májẹ̀mú míì wà tẹ́nìyàn máa ń dá nígbà tó mọ̀ èèyàn máa ń dá míì nígbà tí ènìyàn kò mọ̀ èèyàn dẹ̀ máa ń dá mi nígbà tí ojú bá ń pọn ṣùgbọ́n bó ti wù kó rí no matter what gbogbo májẹ̀mú tó bá lè dá lábẹ́ ọ̀run yìí mo fi ọlọ́run bẹ̀ẹ́ mo fẹ́ kó máa mú ṣẹ àìmú májẹ̀mú ṣẹ ó lè jẹ́ kí ènìyàn sọ ògo nù àìmú májẹ̀mú ṣẹ ó lè sọ ènìyàn di ẹdun arinlẹ̀ àìmú májẹ̀mú ṣẹ ó lè jẹ́ kí ènìyàn ti ní tẹ́lẹ̀ kó má ní mọ́ àìmúmájẹ̀múṣẹ ó lè fa ègún àti èpè sínú ayé ènìyàn àìmúmájẹ̀múṣẹ ó lè jẹ́ kí ènìyàn kó di aláìmọ̀ọ́ṣe níwájú ọlọ́run àti wájú ènìyàn májẹ̀mú jẹ́bẹ̀rẹ̀ lórí májẹ̀mú láàrin òbí sí ọmọ yes ọkọ sí ìyàwó àbí ẹbí sẹ́bí májẹ̀mú láàrin ọkọ sí ìyàwó ó fara pẹ́ ọkọ ọ̀run àti aya ọ̀run kò sẹ́ni tó wáyé tí ò ní rẹ́ẹ̀mù tó ti ṣàn wá very sure now tó bá wá ti jẹ́ ènìyàn tó jẹ́ wípé o ti mọ̀ pé o ti wáyé rí wọ́n sọ fún ẹ òkè o ọkọ ọ̀run ń dẹ́lẹ́mú tàbí aya ọ̀run now ó ti bá ènìyàn kan dá májẹ̀mú rí tí òun mú ṣẹ ṣe mọ̀ pé nírú ẹ̀ máa yé tá a wà yìí a máa ní club a máa ní ọ̀rẹ́ àdúgbò a máa ní ẹgbẹ́ ìbílẹ̀ a máa ní society a ṣáà máa ní ra wa tó ẹgbẹ́ àlè irú grímù in a group tó jẹ́ bóyá prayer group àbí just like that tó bá ṣáà ti wà ń bẹ̀ that is to say oye oh yeah, I'm agree to join this group ó ti tọwọ́ ẹbọ májẹ̀mú kan nìyẹn now àwọn tó ti ṣe ẹgbẹ́ ìbílẹ̀ ní ìgbà yẹn tí wọ́n ti fẹ́ra wọn tó ti bímọ àbí tó wà ní ẹgbẹ́ tó jẹ́ obìnrin àti obìnrin ọkùnrin tó jẹ́ ọ̀rẹ́ ọkùnrin àti ọkùnrin at the end of the day ìgbà tí gbogbo yín máa padà yàn ẹ yàn ní yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbà tẹ̀yàn ní yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ lè papọ̀ mọ́ láti fẹ́ra yín ẹ lè mọ̀ pé kọ́mọ láàrin ọkùnrin àti obìnrin tó bá sọ pé à ah, àgàgà obìnrin ọkùnrin tó bá mọ ìyàwó ẹ̀kẹ́ dáadáa á ní àmà ah, ìrìà ó púpọ̀ tí máa tú ayé mi wá ìwọ ni máa fi ṣọkọ ṣọmọ bí yóò máa káyé wá ni tí máa tú ayé mi wá sẹ ìwọ ni máa fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ṣọmọ bí yóò máa wáyé ni àsìkò tí ẹni tó ọ̀ lè jọ kú lásìkò kan náà ṣùọ́ ó lè má jẹ́ rẹ́ẹ̀mù ibi tó jẹ́ pé ẹnìyẹn lọ tí eh, ọkùnrin lọ lóbìnrin máa lọ at the end so májẹ̀mú tẹ́ ti dá yẹn ó lè stand bí ọkọ ọ̀run àti aya ọ̀run fún ènìyàn nínú rẹ́ẹ̀mù tóun bá wà nígbà tó wá wáyé májẹ̀mú ìyẹn ìkan nítorí ẹ ní ẹni tí tó bá máa ṣe láàrin ibẹ̀ yẹn ó bẹ́ tà ju kó má dá májẹ̀mú kó dá májẹ̀mú kó má lè sọ lọ tí ènìyàn bá ṣe nǹkan fún ẹ tó bá dùn mọ́ ẹ dáadáa dáadáa gbàdúrà fún ìwọ náà ṣe nǹkan tó jẹ́ pé tó bá ṣe fún ó máa dùn mọ́ má máa dá májẹ̀mú màlẹ́kà tó kọjá nígbà tó sọ ò mọ́ o most ladies tí wọ́n sọ pé à ń wọ́kọ à ń wáyà lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló jẹ́ pé májẹ̀mú tó dá òun ló fà á tí ó dàbí ìgbà tó jẹ́ pé wọ́n gbé wọ́n gbé jùlẹ̀ kò sí bó ṣe lè wù kó rí a lè wa o ìwà tèmi ó máa yàtọ̀ sí tiẹ̀ so ìwà ẹni tó fẹ́ nígbà yẹn tó ti tó please yẹ tó jẹ́ a good husband àbí good wife tẹjọ ń ṣe tẹjọ ń mọ̀ tẹjọ ṣògo tẹjọ ní ayọ̀ tẹjọ tẹjọ nífọ̀kànbalẹ̀ dọjọ́ alẹ́ tẹtí wọn bá ara yín dá májẹ̀mú bóyá nínú ìbálòpọ̀ ni bóyá ẹjọ́ ń wẹ̀ pọ̀ ni ẹjọ́ ń jẹun pọ̀ ni òun wà níbi gbogbo màlẹ́kà tó ń bá bẹtúrúmù ṣiṣẹ́ ó yàtọ̀ màlẹ́kà tó ń balẹ̀ yàn téèyàn bá ó yàtọ̀ tí ènìyàn bá rìn màlẹ́kà tó ń bá yàn ṣiṣẹ́ ó yàtọ̀ so tí tó bá ti wá mọ̀ ìpè màlẹ́kà ti máa wà pẹ̀lú ẹ̀ always torí o gbúdọ̀ màlẹ́kà tó ń bẹ ṣiṣẹ́ as a Christian even a Muslim tó bá ti wá mọ̀ o gbúdọ̀ máa ṣohun gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì number one kó má mú bínú number two má sọ ọ̀rọ̀ tó jẹ́ pé ó jẹ́ ọ̀rọ̀ tàbí ọ̀rọ̀ tó bá ti mọ̀ yí pé o ò lè múṣẹ́ ó léwu púpọ̀ ó lè fa ègún àti èpè ayérayé sínú ayé ènìyàn ìyẹn láàrin ọkọ àtìyàwó láàrin ọmọ àtìyá májẹ̀mú náà máa ń wà àgàgà àwọn single parents gbà tó ń dá nìkan tọ́jú ánímọ́mì when I grow up I will buy motor for you I will build house for you ẹ̀ máa ọmọ wa tá a bí nísìn kọ̀ǹpútà ní brain wọn wọ́n máa ma sọ oríṣiríṣi àgbà tó wá rí kankan tó wù ú tí ọmọ kan ṣe fún ìyá ẹ̀ mọ́mí don't worry i will make you happy i will ṣe kíníkan kíníkan a máa sọ̀rọ̀ yẹn nínú pé nǹkan tí ìyá ẹ̀ ṣe fún inú ẹ̀ dùn ṣùgbọ́n nígbà tó bá ti ń grow tó bá ti ń dàgbà bá ti dẹ́ni tó yan àyànfẹ́ ọkùnrin tàbí obìnrin májàmú yẹn á bẹ̀rẹ̀ sí ní yẹ̀ díẹ̀díẹ̀ á prefer àkókò kọ́ra mọ́tò fún ìyàwó ẹ̀ ju ìyá ẹ̀ lọ májẹ̀mú I prefer láti satisfy ẹ̀yàn tó rí mu ní àsìkò yẹn pé ìyàwó mi lélẹ́yìí ó ní mò ń rí bá ṣeré a sì gbàgbé májẹ̀mú tó bá ya ẹ̀dá á yẹ sẹ́gbẹ́ kan ẹlòmíì kó tó lè sẹ́ẹ̀nì ten thousand sí ìyá ẹ̀ lóṣù ó máa pẹ́ ó ti gbàgbé májẹ̀mú má yẹ májẹ̀mú o torí pé ó lágbára mo lè máa rí pé ọ̀pọ̀lọpọ̀ èrè wá sọ wípé lọ gbàdúrà o torí lọ du ìyá ẹ̀ nínú kò ṣe pé ìyá ṣépè ìwọ ló gbàgbé májẹ̀mú o májẹ̀mú tó bá ti mọ̀ pé ò lè múṣẹ mo fi ọlọ́run bẹ́ẹ̀ má bá ènìyàn dá èyí tó wá le jù ń bẹ ni májẹ̀mú pẹ̀lú ọlọ́run ìwọ tó ń wọ ọmọ tó lọ church ọlọ́run tó bá fún mi lọ́mọ ah, ìwọ ló máa máa sìn ìwọ ló máa máa ṣe kinní kan wàá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ọlọ́run máa wá ṣe fún ẹ wàá ìbímọ máa wà ní kókó ìwọ tó jẹ́ pé àti ẹ̀sìn ọjọ́ àánú àti ẹ̀sìn ọjọ́ agbára àti ẹ̀sìn ọjọ́ ìṣẹ́gun àti ẹ̀sìn ọjọ́ ológo kò sí ẹ̀sìn kankan tó máa ń pàjẹ́ tó bá ti wá bímọ yẹn báyìí ara ti tù ẹ́ ẹ lórí alágbájá kérésìtẹ wàá ṣọta ọmọ yìí náà ni ó ti gbàgbé májẹ̀mú pé ò ní gbé ọmọ yẹn kúrò níwájú Ọlọ́run ibẹ̀ ni májẹ̀mú ti bẹ̀rẹ̀ o tọ́lọ̀ máa rí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ibi tí ègún ti ń jà wọ́n ó pọ̀ ẹlòmíín wá sí ṣẹlẹ̀ sí àwọn sunkún wọlé ọlọ́run wá rẹ̀ lẹ́kún olùṣọ́ tó gbàdúrà fún ẹ tí ọ̀rọ̀ ẹ fi yí padà tó fi dológo tó dá láyọ̀ wà wá máa fi jẹṣu igbó wà máa fi ta yín wà ní sọ mọ̀ ọ́ ṣe torí pé aláti tù ẹ́ o ti kẹ́gbẹ́kẹ́gbẹ́ o ti gbàgbé májẹ̀mú kó tó wọṣẹ̀ lólómi nǹkan tó máa gbé fún ẹ pé kó wẹ̀ wá wá kọrin mo lọ sínú ìjọ mímọ́ mo lọ sínú ìjọ mímọ́ o mo ti fọwọ́ mi kọ̀wé ohun rere èmi kò yí padà mọ́ ṣó o ti padà lọ́jọ́ tó ti ṣàbòsí olùṣọ́ tó ṣèwẹ̀ fún ẹ o ti padà lọ́jọ́ tó ti bẹ̀rẹ̀ sí wíwí wípé olùṣọ́ tó ṣe ìwẹ̀ fún ẹ tó gbà ọ́ lọ́wọ́ ogun kò mọ̀ ọ́ ṣe mọ́ o ti bẹ̀rẹ̀ sí yẹ májẹ̀mú wà á tún wá lọ sílé ọ̀nù wà lọ yín ronú wa tí n bá gba kọ́ńtíráàtì yìí màá mú ìdámẹ́wàá wá o ti gbàgbé àti ìdámẹ́wàá àti ìdámẹ́sàn-án adẹ́rùn àtòróró o ti jojú mẹ́rin o jẹ́ pọ̀ kò lè pè é o mo fẹ́ kó ronú síbi tó ti dá májẹ̀mú tó dẹ̀ ti yẹ májẹ̀mú yẹn please èmi máa ń wá láti wá sí ènìyàn létí ni am not here to condemn anybody torí tàwa tara kó wá náà ń bẹ lára kó wá májẹ̀mú lágbára débi pé àwọn ènìyàn kan wà tó jẹ́ pé tó bá bá wọn dá májẹ̀mú tó o bá múṣẹ ó lè fa ègún àti èpè ayérayé ó gbàgbá lẹ́nìdìí obìnrin ó promise ẹ̀ pé ó máa fẹ́ bí ó ti ẹ̀ ṣépè ó ti ní májẹ̀mú bóyá pé ah, ẹ tó bá máa ṣèkọ́ báyìí fún mi bóyá òní màá fẹ́ wọ́n rò pé ṣe báyé ń ṣerú ẹ̀ ó máa ń fa èpè ó máa ń fa májẹ̀mú ó dà máa ń fa ègún kí ni mo sọ ó ń fa èpè ó ń fa èpè gidi ni o tó bá ti yẹ májẹ̀mú báyìí pírọ́blẹ̀mù ni ó ń fa ègún sí ayé ènìyàn tó bá fẹ́ kí ègún kó jà ẹ́ mo fẹ́ kó lóore ẹni tó bá dá májẹ̀mú ìgbà ìmọ̀ nínú ìbálòpọ̀ májẹ̀mú náà máa ń jáde àìmọye ọ̀rọ̀ tó tiẹ̀ máa ń jáde ń bẹ̀ yẹn ẹlòmíì dẹ̀ tún ti bẹ́ẹ̀ dàpọ̀ tó jẹ́ pé wọ́n ṣẹ̀dẹ̀ sẹ́ǹkà sẹ́ǹdì wípé wọ́n kọra wọn ní blade wọ́n jọ mu ẹ̀jẹ̀ ara wọn ọlọ́run nìkan ló lè rẹ́ májẹ̀mú yẹn dànù o májẹ̀mú tẹ dá lábẹ́ igi abẹ́ igi ọdán ṣé àmọ̀ kan tó wà lórí igi ọdán tẹ ti dá májẹ̀mú ni àgàgà nígbà tó sì ṣe boyfriend tó tí boyfriend àgẹ́fẹ̀ẹ́ tó sì níyì tàdémi lábẹ́ igi òrombó ẹ̀ sinra yín lọ ẹ̀ sinra yín bọ̀ ìfẹ́ sì wà ìgbà tó wáyá kí kálukú wá lọ́rùn ẹ̀ bóyá lọ skul ẹ̀ wá sí níbì kan mọ́ ẹ wá rí i pé bí ò bá òun mu mọ́ bí wá rí i pé ó ti lóòsì lẹ́wù òun ẹ ti gbàgbé májẹ̀mú ìgbà yẹn tẹ̀dá lára ẹbẹ̀ igi ọdọ́ ó yá tó bá fi mílẹ̀ kí ló máa ṣẹlẹ̀ ó lè sọ pé à tí bá fi ẹ lẹ̀ kóun má rọkọ mọ́ àbí kó o má rí ìyàwó mọ́ àbí kíkọ báyìí má ṣẹlẹ̀ májẹ̀mú wà nínú ẹ̀mí pẹ̀lú májẹ̀mú tó máa máa dá má jẹ́ kí ayé kó sọ májẹ̀mú di ègún mọ́ ẹ lọ́wọ́ tó bá mọ̀ pé bẹ́ anybody dá májẹ̀mú please go and make an amendment tó bá ṣì possible májẹ̀mú jà ó ju èpè lọ májẹ̀mú lágbára májẹ̀mú ìgbà ìmọ̀ májẹ̀mú ìbálòpọ̀ májẹ̀mú ìyásí ọmọ èwo gangan ló bọ́lọ́run dá tó òmùṣẹ ọlọ́mọ máa ṣiṣẹ́ fọlúwa ó wá dàgbà tán lọ́ọ̀yà ló wá ń wù ẹ́ kó ṣe dókítà ló ń wù ẹ́ kó ṣe ṣó ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fi sọ pé samuel ló máa fi ṣe ó ti wá dàgbà tán ó ti ríṣẹ́ tó dáa abroad ló ti lọ kàwé at the end of the day wàá rí pé nǹkan tó fi tó fi májẹ̀mú ẹnu ẹ sọ pé ó máa ṣe kò ní kúrò lórí ẹ̀ ohun tí tó bá ṣẹ́tù pẹ̀lú ọlọ́run májẹ̀mú lágbára púpọ̀ májẹ̀mú dẹ̀ ní ègún nínú mo fi ọlọ́run ọba bẹ̀ go and fulfil the promises you made tó bá ti fulfil ẹ̀ nínú ayé yìí ìwọ náà máa fulfil destiny yíyẹ májẹ̀mú ó lè má jẹ́ kí ìlérí ṣamú ènìyàn lára a lè dá ẹ ní ológo mọ́tò bá jẹ májẹ̀mú ó lè má rí ògo yẹn lò a lè dá ilé ènìyàn pàtàkì tó bá yẹ májẹ̀mú olè má rí lò kò sẹ́ni tó débi gíga ní ọjọ́ èní tí ò gba one way or the other kọjá láti débi gíga ẹlẹ́wọ̀n tó ẹ pé tó bá lọ sílé wòlíì tí wòlíì bá gbàdúrà fún tó bá wá rí ìyanu tán tọ́lọ́ ti gbàdúrà ẹ̀ á ní kí ló ṣe fóun tẹ́nì kò ṣe rí wòlíì mi ti sọ ẹ̀mí ẹ̀ nítorí ọmọ ọjọ́ mo sọ fún ẹ ní two weeks ago má wo àwo torí ọmọ ọjọ́ o wọ́n máa fi bú ẹ o do your best and leave the rest tó bá sọ wípé jésù máa jí òkú dìde tí yóò bá jí òkú dìde kò sẹ́ni tó lè mú sí o má parẹ́ torí ọmọ ọjọ́ méjọ ni wọ́n o kálukú máa yà lọ́tọ̀ọ̀tọ̀ tó bá yá ọmọ ọjọ́ òde lè dúró níbì kan fún ẹ pé ẹ pa mí torí pásítọ̀ mi àbí ẹ pa mí torí wòlíì mi kálukú ló máa ro àìṣedéédé ara bíbélì ṣe sọ gbogbo wa jésù o ẹlòmí lè ṣèwé odò fún yàn ibẹ̀ ló parí ayé ẹ̀ sí ẹlòmí gbàyàn nínú ẹgbẹ́ burúkú ibẹ̀ ló parí ìrìn àjò ẹ̀ sí ẹlòmí jẹ́ ènìyàn tó jẹ́ wípé ó máa ń fi ọ̀sán àti òru gbàdúrà kí ẹ̀yin lè bọ́ lọ́wọ́ ogun at the end of the day ó kú sórí àdúrà yẹn ó ní bàtọ́ tí mo mọ̀ nígbà yẹn ní òjòjú bẹ́gà sí èsì ni bàbá yẹn ènìyàn ló lọ gbàdúrà tó ń bọ̀ láti orí òkè tó lásídẹ̀tì tó kú ẹ tó lọ gbàdúrà fún ó dẹ̀ wà láyé ó dẹ̀ rí ẹbí ẹ̀ tọ́ra rẹ̀ kò rò wípé torí ọ̀rọ̀ òun ni bàbá yìí fi kú májẹ̀mú májẹ̀mú tó bá bá ènìyàn dá májẹ̀mú máa múṣẹ́ o múndínlẹ̀ sọ pé àlùká wà ní ẹrù ọlọ́run ni mo fi ọlọ́run alàyè bẹ́ẹ̀ mo máa jẹ̀mú ṣe nígbàkigbà èyí tó bá mọ̀ pé ò lè múṣẹ́ wulẹ̀ má dára rárá ó bẹ́tà kó má sọ̀rọ̀ ju wípé kó di òun ẹnu ẹ mú ah ok nǹkan tí mo ní máa ṣe yìí mi ò promise ẹ o but just pray for me tí ọlọ́run bá ti ṣe fún mi máa ṣe fún ẹ o ò sí ní abẹ́ àkóso ẹrú má jẹ́ kí ènìyàn máa rí ẹ gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni tó bá dalẹ̀ ó máa balẹ̀ lọ ọ̀dàlẹ̀ ni a fi bí sọ́lóore. So ọ̀dàlẹ̀ ni ẹni tó jata tó jẹpo tó ń bẹ lẹ́po bínú mo ní ẹ sọ fẹ́ lẹ́po kó má jà ọlọ́run ló ní epo ọlọ́run máa ṣèdájọ́ ènìyàn gbà ẹ síbi iṣẹ́ ọ̀hún mú ẹ lọ bí iṣẹ́ pé kó wá lọ ṣiṣẹ́ ó wá débẹ̀ ó wá pàdé àpòpọ̀ mọ́ àwọn kó wọkà tó kù ó ti gbàgbé pé òun ló mú ẹ débẹ̀ ẹ wá dìtẹ̀ wọ́n wá lè lọ jẹ́ sọ nǹkan kan fún ẹ bàbá ọlọ́dẹ nìyí tó ń jẹ ìwò kété ẹ bá mi sọ fún pé ìkọ̀kọ̀ wà lẹ́yìn ẹ̀ tó ń jẹ ìwò di tiẹ̀ sórí àwọn tó kọjọ tó dìtẹ̀ mẹ́rin tó mú ẹ wá yẹn at the end of the day àwọn pípù yẹn náà ló máa ṣokùnfà bó ṣe máa jábọ́ torí wá ti rí ẹ bíi betrayal wọ́n máa ti rí ẹ bí ọ̀dàlẹ̀ they will never trust you wà nínú ẹ̀mí má jẹ́ àfi bí ṣólóore ènìyàn gbà ẹ́ sílẹ̀ nígbà tó nílé lórí ó rí ẹ gẹ́gẹ́ bíi pé bóyá ẹnìkejì mi lélẹ́yìí ó ṣe é lọ́sọ̀ọ́ ó ṣe everything fún ẹ at the end of the day wá tójú ẹ̀ káàkiri tó bá rojú ẹ̀ káàkiri jẹ́ kí n sọ kankan fún ẹ lẹ́ni ọjọ́ tó bá ti dẹ́kun àti bà ènìyàn jẹ́ ọjọ́ ìlọ́lọ́ máa bà ènìyàn jẹ́ kọlẹ̀ bẹ́ẹ̀ ni má ṣe tánà lé ènìyàn o nǹkan tó léwu púpọ̀ ni o àfibi sólóore ó ju àjẹ́ lọ torí ẹni tí o fi bi sú yẹ kò sígbà tí mẹ́ẹ̀dẹ́ bá cross ibẹ̀ yẹ ìbànújẹ́ tó ń dé ba lẹ́sẹsẹ yẹ bóyá bá máa bá yí ẹni tó fi bi sú nìyẹn. ẹnìkan fẹ́ rìnrìn àjò onìkan ló gbèsè ìrìn àjò yẹn ó wá pe àwọn ọ̀rẹ́ ẹ̀ mẹ́ta pé ẹ̀yin boyfriend mi ẹ jẹ́ ká jọ rìnrìn àjò yìí mo mọ̀ pé ó máa lógo nínú ẹ máa ṣe rere ń bẹ̀ ẹ máa ṣe ògo ń bẹ̀ ẹ jẹ́ àjọrìn ẹ yá ta ló fẹ́ mú wa lọ wọ́n lè jẹ́ kọ́ ẹsẹ̀ lọ wọ́n lọ sí ẹni tó fẹ́ ṣe wọ́n lóore yẹn ẹ̀yẹ́ náà ni pé wá mo ṣe léyìí fún yín torí ẹni tó mú yín wá o torí májẹ̀mú tóun ta ni pé òun máa ran ẹnìyí lọ́wọ́ ọ̀gbà tó ti ní pé gbogbo yín lè ṣe é ó dẹ̀ wá nǹkan tó wà ní ìkáwọ́ òun ni ká tó wí ká tó fọ̀ ọ̀nà ṣí fún wọn wọ́n dẹ̀ travel ìgbà tó ń débi tó ń lọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n dẹ̀ pàdé àpò pọ̀ mọ́ ẹni tó mú wọn wá yẹn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ìbàjẹ́ nítorí pé ọlọ́run ṣe lógo ṣùgbọ́n ọgbẹ́ tí mo bá já ni wípé wọn ò succeed gbogbo kan tó ṣe pátápátá destiny ẹ̀pà yẹn dẹ̀ kọ gbogbo ẹ̀ sílẹ̀ ó dẹ̀ sọ pé mo sọ fún ọlọ́kìnrin àlọ́ pé ṣó trust ẹ ó lọ sọ pé trust wọn bí àwọn ènìyàn ẹni ó wá fi bí ṣú olóore why tógun bá jẹ lọ ó máa jẹ bọ̀ àfi bí ṣó lóore ó sàn kọ́ má bí ẹ torí pé ègún tó bá gbà ègún yẹn máa dórí ọmọ àtọmọdọ́mọ ẹ ègún àti èpè tó wà lórí àfibi sólóore ó máa dé orí àti àrọmọdọ́mọ tó bá rí ènìyàn just one person ènìyàn kan báyìí ní abẹ́ ọ̀run yìí tó bá ṣe é lóore mọ̀ wípé ìdí tó fi ṣe é lóore ni wípé a sọ pé kí ìwọ náà kó ṣe ènìyàn kan lóore so tó bá ti lè ṣe ènìyàn lóore tó wá yẹ kó tún fi bí sú ọ lóore ni olómarí lẹ́nu tó bá sọ pé à lágbájá sọ pé òun fẹ́ ṣe kíní kan wá ní à mi lè ṣe o mi lè mú débẹ̀ o rárárárárá kọ̀ntrátọ̀ kọ́ wá bá mi ṣiṣẹ́ mo gbà wọ́n ẹni tó gbéṣẹ́ fún mi ó dé sáìtì kò bá mi ọmọọṣẹ́ mi ń kílìṣì mọ́ gbéṣẹ́ bí àwọn làwọn ń ṣe àti kan ń gbowó lásán ni ṣùgbọ́n lẹ́nìí kọ́ ó ti lá erùpẹ̀ ilẹ̀ kò nídìí kó sọ̀rọ̀ wọ́n gbéṣẹ́ yẹn fún kò lè ṣe é ó fọ́kọ̀ wọ́n padà túbọ̀ wá pè mí pé ọmọ yìí mo sọ fún wọn pé ìgbà tẹ gbéṣẹ́ fún ṣe pè mí sí ni ìwọ náà má jẹ́ kí ènìyàn ti ara ẹ kọsẹ̀ sí ọlọ́run tó bá mọ̀ yan tú ènìyàn kò sí nǹkan tí ènìyàn lè sọ fún ẹ nípa ẹ wádìí ohun gbogbo fínífíní kó dẹ̀ di òtítọ́ mú mẹ́wàá mi ò kí ń jọ́jẹ̀ yan o don't judge a book with the cover don't try it màá jẹ́ kẹ́ni yẹn ṣe dọ́dọ̀ mi kó ṣe kó tẹ́ kó hán bó màá ní orúkọ tó gbé ẹ ló jẹ́ tó bá ti jà mí lólè mi bìlí fún òun jalè o torí kò sí nǹkan tí ènìyàn ò lè ṣe wọ́n lè torí pé ògo tó fẹ́ jáde ní ọ̀dọ̀ mi sí ẹ kó ba ojú ẹ jẹ́ wọ́n lè torí pé ògo tó fẹ́ jáde lọ́dọ̀ ẹ sí mi kí wọ́n ba ojú mi jẹ́ àfibi sólóore kíyèsára tí anybody bá ṣe fún ẹ lábẹ́ ọ̀run yìí máa ní èrò láti ṣe rere fún padà mo ti rí ẹni tó gbé mọ́tò fún ènìyàn kó máa fi ṣe uber àdéhùn dòdò mọ́tò yẹn ti dùn mọ́ kò fẹ́ sanwó mọ́ ó dẹ̀ ṣe kíni ó dẹ̀ pa bọ̀bọ̀ yẹn dànù torí ọkọ̀ èló ló ń tọkọ̀ tèmi kan la ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ yìí náà torí five million naira wọ́n ti gbé five million naira dé adédọ̀dúdé wọ́n ní ọmọ ìyá ọmọ bàbá ẹ̀ òun ló sẹ̀tì ẹ̀ pé kọ́ lọ gbowó lọ́wọ́ ẹ̀ torí pé kò kì í ṣe fẹ́ bí tí ènìyàn bá wà nílùú òyìnbó ẹ̀jọ́ ṣó lọ ká owó lórí igi ni let's be reasonable at, at, at once tó mọ̀ bóyá ó ti níwèé gbénu bóyá abẹ́ igi ló sùn bóyá ó sùn káàkiri ni bóyá láti ẹ̀tú bóyá kò tú kó sábà fowó ránṣẹ́ sí i lẹ́sẹ̀kẹsẹ̀ tí ọba ti lọ sá broad báyìí ni ó lè tì ní pé ó lọ plug owó níbẹ̀ ni kó dẹ̀ máa sẹ̀dẹ̀ sí yín kí ló ṣe yín ọ̀rùn ṣe yín ni ó ti pẹ̀gbẹ́ ẹ̀ báyìí ó ti wà lẹ́wọ̀n ó ti ká níbà ó ti ká lójú ẹ̀ mo mọ̀ kó ṣe kò ṣe bí ẹgbẹ́ ṣe wà ń bẹ̀ yẹn ọjọ́ ten thousand twenty àti fi ránṣẹ́ sí ẹ rí ṣùgbọ́n kò tu ẹ o fẹ́ gbowó ńlá o fẹ́ ńlá láàrin ọjọ́ mẹ́ta you know what it takes him to be in abroad wọ́n á ṣiṣẹ́ àárọ̀ wọ́n á ṣiṣẹ́ ọ̀sán wọ́n á ṣiṣẹ́ alẹ́ wọ́n á ṣiṣẹ́ òru wọ́n á máa ṣe hours kó lè meet up standard àwọn tó fi sílẹ̀ sílẹ̀ kó lè rí ìkànfi ránṣẹ́ sí yìí wọ́n á tún fẹ́ lómi lówó á sọ pé ẹ èlò bọ̀dá mi látọdún kan owó fifty thousand ló fún mi can you yourself can you give somebody fifty thousand naira ìwọ bá fún yọkan ten thousand nínú ẹ̀ ó ti pẹ̀gbẹ́ ẹ̀ báyìí at the end of the day kí ló wá ṣẹlẹ̀ kò sí sẹ́rí problem generation ọlọ́run má jẹ́ ká ṣìkà gbàpò kó tiẹ̀ mọ̀ kó má sọ fún pé òun bọ̀ ń lé ẹ má fi ẹnu yín ní mẹ́nu mọ́ ẹ̀yin tẹ́ bá ti ń bọ̀ ó bẹ́ẹ̀ takọrọra ṣe pé kó deadly ẹlòmíì airport ló ti máa ya fọ́tò home sweet home who tell you ayé fúlàní where you dey see home wey sweet home home no sweet home o home is bitter o tó bá fẹ́ wá rárá wá jẹ́jẹ́jẹ́ àwọn afibi sólóore tó ti ṣe fún rí náà máa plan fún ẹ ènìyàn tó wà nínú ènìyàn kò ju three percent lọ mọ́ ènìyàn tó wà nínú ènìyàn mo fi ọlọ́run bẹ́ẹ̀ gbogbo kan tó tó bá rí láyé yìí tó ń jọba ìkọlù jíkì wúrà o ẹlòmíì ẹnu kìnìún ló ti lọ gbówó ń bẹ̀ yẹn kó lè meet up standard kó lè dé kó lè sọ pé èmi náà rí nǹkan mú bọ̀ kó lè dé kó lè sọ pé èmi náà mo fẹ́ kọ́lé ṣèbí torí kọ́ lè ṣe rere ló jẹ́ kọ́ lọ ẹ̀yin ẹbí ẹ wá sọ̀rọ̀ ayé di gòbè sí wọn lọ́rùn ṣé dandan ni wọ́n tún kí dẹ́n owó ilé àwọn ni owó oúnjẹ àwọn ni owó ah, ẹ̀gbọ́n mi ẹ ti sẹ́ni owó ẹran ní ìbá rẹ̀ jà tí ò bá ṣe wọ ìwọ tó pẹ́ lé o mọ̀ pé bóyá o máa lọ́wọ́ pampers kó gbogbo bùkátà lórí ẹ tó wà lamẹ́ríkà kí ló dé àfibi sọ́nà rẹ̀ ní gbogbo wa torí kò sí nǹkan tó lè ṣe fún wa at the end of máa ṣe kí ni wọ́n máa fi bi sú ẹni wọ́n ní ò tí ì ṣe ajẹnisẹ́ni ekutẹnu combat ẹ má fi bi sọ́nà rẹ̀ máa o ó máa dún ènìyàn ènìyàn fẹ́ ní bá ṣí ẹ lọ gan oníkòtó tó bá fi pọ́sì díẹ̀ sí i tó kú wàá mọ̀ pé tó ó ṣẹ́kù. o nídìí o nídìí èrò èèyàn ló ní. má jẹ́ kí anybody ronú ọ̀rọ̀ ẹ kó mí kanlẹ̀ fún ìbànújẹ́ tó yẹ mí kanlẹ̀ yẹ ìbànújẹ́ máa bá ènìyàn ní straight. torí pé kò ṣe gbogbo ìṣẹ̀dá ènìyàn máa ń ṣe sí tó máa ń mu jẹ. ó lè ṣe àbòtún padà síbẹ̀ lọ ṣe amendment wòlíì ṣiṣẹ́ fẹ́ olówó onítàní wòlíì ó máa jẹ gba ó máa jẹ gba torí pé ènìyàn kan lọ́lọ́run máa lò fún ìṣerere ènìyàn kan tọ́lọ́ bá dẹ̀ ti lò fún ẹ ìwọ náà máa mọ̀ọ́re ẹlòmíì kò fúnyàn ní ìkọrí àfi gbàgbàgbà kó sàmà gbà ni please tó bá lọ sí chọ́ọ̀chì gbogbo chọ́ọ̀chì ni òfò ṣe tẹ̀lé nìkan o ìwọ tó bá bọ́ bá ṣe ra kan sẹ́yìn mọ́tò olùṣọ́mọ bá ṣe ń wọ pẹpẹ fún ẹ yes take care of your shepherd tọ́jú wọn níwọ̀n bá tó ṣe lè tọ́jú wọn ṣé ẹ tó bàjẹ́ sílé yẹn fún àwọn èèyàn aṣọ tó mọ̀ pé òní ìdìmọ́ yẹn kó síta lọ kó fáwọn ènìyàn oúnjẹ tó lè jẹ tó yẹn pín fáwọn ènìyàn ojúrere àti àánú wọn máa máa wá ẹrí ni tí jí ọmọ olùṣọ́ àgùntàn bá dún dáadáa nàìjíríà jésù kìí sọlá ìkẹlú àgbàdo àfọmọ rẹ jésù olùwàbí ṣùgbọ́n tó bá kẹrù wá tọkọtọ bẹẹ jẹrù sílẹ̀ lẹ́yìn mọ́tò àbí tó fi ọ̀kadà àbí márùwá gbé wọlé ẹ bá mi dára ìsìn fún dádì ẹ bá mi gbélé fáwọn òṣìṣẹ́ olúwa ẹ bá mi ṣe báyìí ó ti ṣẹlẹ̀ sí mi rírì ọjọ́ sí gúrùpù lọ ṣe kálọ́gbé kan fún olùṣọ́ láàárọ̀ kùtùkùtù olùṣọ́ tí fẹ́ bẹ̀rẹ̀ ọ̀dọ́ àbáyé jẹ́ ráìsì àti má fi bí sólóore ẹni tó bá gbà ẹ́ nígbà òjò ìwọ náà gbà nígbà ẹ̀rù sí àwọn ẹ̀gbọ́n ẹ̀ ni kò yẹ kó ṣoore fún wọn kò yẹ kó fira ẹ̀wọ̀n ṣùgbọ́n wò pé wẹ́n ọ̀tà tó lémi dé ibi tí mo dé ire ló fi ṣe kò tètè máa wẹ́ débi ayọ̀ lòun lémi ire ìbáṣe pé tẹ́lẹ̀ ní kì bá ti lémi dé bẹ̀ o ọ̀tà tó lémi dé ṣẹlẹ̀ sí àyíre ló fi ṣe mo fi ọlọ́run bẹ̀ o tó bá gbọ́ ọ̀rọ̀ mi tó bá mu lò wàá ṣàṣàkọ̀tún wàá ṣàṣàkọ̀sì kò sí nǹkan tó fẹ́ ṣàmù o ètò bá bá ẹ wí bẹ̀ òun ni kò múṣẹ máa tọ́jú òṣìṣẹ́ olúwa má dá má jẹ̀mú má sọ fún ẹ tó ti ṣe fún ẹ ní pé kí ló ṣe torí ẹ tó bá sọ pé àní ṣe ọlọ́run á ṣe wọ́n ẹ o mo fi ọlọ́run ọba bẹ̀ ọ̀rọ̀ tí mo sọ lẹ́ni fi sí ọwọ́ òsì ẹ kó má fi jẹun mo gbàdúrà lórúkọ jésù gbogbo májẹ̀mú tó ti dá ní ìgbà ìmọ̀ tó ń fogun jà ẹ́ ọlọ́run abẹ́ parẹ́ ẹ̀jẹ̀ jésù nìkan ló lè pa májẹ̀mú rẹ́ bẹ́ẹ̀ ni má dẹ̀ fi ibi sólóore torí ìyẹn ìkà ni wọn bá tó bá ṣe fún ẹ jẹ́ kó tẹ́ ẹ lọ́rùn kó má bàa jẹ̀bi ìwásáyé lórúkọ Jésù Ọlọ́run kó gbàdúrà fún ẹ àlàáfíà Ọlọ́run alààyè kó máa bá ẹ gbé àlàáfíà.